السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم adáwọ̀pẹ́ fọlọ́run ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni ètò at èyí tí àwọn jàmáà mọ́sáàsì Fatima ní òpó màálù nílùú lọrin tí wọ́n so onígbọ̀wọ́ rẹ̀ abiyọ́lọ́wọ́n ọba ọba àlekè ọlá wọ́n sábà san wọ́n ní ẹ̀sẹ̀ dáadáa ọlá ìjẹ́ kan rẹ̀ ọlọ́wọ́n ọba. kókó ọ̀rọ̀ tá à ń bá lọ ọ̀rọ̀ nípa àwọn mọ́jẹ̀mú tọ́lọ́wọ́n fi ń gbaṣẹ́ lọ́wọ́ wa mọ́jẹ̀mú méjìlá la pè é orí ẹlẹ́ẹ̀kejì láwà alimutaba kárí pé iṣẹ́ wa àfijọ́ ànẹ́bíwá Muhammad bá a bá fi iṣẹ́ wa kọ́ sí ànábì ọlọ́run nígbà lọ́wọ́ wa òun la fi ṣàlàyé àwọn nǹkan kan tó yẹ pé a máa wòye sí táàpù mọ̀ pé ní ah, iṣẹ́ wa wáyé àfijọ ànábì mo kọ́ àti ṣàlàyé mẹ́ta nù rẹ̀ àti ṣàlàyé sábàb àti ṣàlàyé zaman àti ṣàlàyé alimakan lórí alimakan òun ni pé a gbọ́dọ̀ sa àyè kan lẹ́sà pé àyè yìí ó tẹ́ bá débẹ̀ àyè àwọn ẹni ọlọ́run ọba ni àfi àyè tá nẹ́bí sallallahu alaihi wasallam tó bá sàlàyé ńgbà tó wà láyé gbogbo ẹ̀ ló ti káyé lónìí ẹlòmí ò tìrì kọ́lẹ̀ lómi àwọn aeroplane báyìí sọ́njẹ́ ẹjọ́ kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ ẹ wo nísìnyí àwọn mùsùlùmí táwọn fẹ́ lọ táwọn fẹ́ sí hajj á lọ sí mọ́kà tó máa béèrè lọ́wọ́ pé kí ló dé tẹ́ fi lọ sí mọ́kà ńgbà táwọn fẹ́ sí hajj á tó pé mọ́kà lànà mi ti ṣe à nígbà Mádínà lọ mọ́kà lá lọ ànígbà Cairo lọ ànígbà Sudan lọ tí wọ́n bí lọ wá pé ẹ̀tún ẹ̀ ń ṣe umura kí ló dé tẹ́kọ̀ ẹ̀fẹ́ ṣe umura náà ẹ̀tún dé máa ká ibi tálẹ́bìtì ní àṣẹ nù àwọn àyè táwa wá ń lọ lónìí tẹ́sán sọ páyé yìí àyà kan lé ni tẹ́sán sọ páyé ní ẹ̀bá dé bẹ́ẹ̀ yóò ṣe rere mẹ́ ẹ̀ bá bèè lọ pé sínú ẹ̀sìn ló wà èsì wo lẹ́fẹ̀ẹ́ fọ̀ fún wọn bẹ́ẹ̀ bá nínú ẹ̀sìn ló wà ibo wà ní Kùránì pé kí àwọn tí wọ́n àwọn tí wọ́n lọ́bẹ̀ lánàá ń kọ́ táwọn ò sí lọ́n nítorí ilẹ̀ ìjà kí èsì gbọ́n tá a máa ṣe dáadáa o ọlọ́mọ da iṣẹ́ wa nù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́ká sọ pé nǹkan ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-adad òǹkà tá a bá fẹ́ ṣe ìjọsìn tó nídìí òǹkà pé iye báyìí ní í ṣe àgbọ̀rọ̀ sí ju ànábì lọ ó sì gbọ́ ọ̀já sí pé ànábì sallallahu alaihi wasallam òun ní òfin wa ló ń ka ọ́ ni ìtumọ̀ pé yẹn ń ṣe súnà lélẹ́yìí bẹ́ẹ̀ bá lójú kòkòrò ìjọsìn ẹ má jẹ́ àsojú kòkòrò wa ká tayọ ààlà dédé ń tà níbi bá ní àgbọ̀rọ̀ sí jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá segun tá níbi ni o sì ṣe tó bá níbi ṣe lọ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ lápẹẹrẹ anabi sallallahu alayhi wa sallam oníbàbà sùn káka ayé kùrìsì yìí bẹ́ẹ̀ bá ẹyọ kan tàbí ní aka bẹ́ẹ̀ bá ka ọlọ́run ó fi màláìkà kan màláìkà kan ọlọ́run ni kò máa sọ tilẹ̀ ọ̀yẹ̀ mọ́ kò ní jẹ́ èèyàn kan faburú kan àlejò náà ní kan tilẹ̀ ọ̀yẹ̀ mọ́ wọ́n á ka ṣé mọ̀lẹ́ka mẹ́ta ọlọ́run á fún ọ ni wọ́n ka seventy sọ́ọ́tì ṣe gbèsè ní kò ṣe lọ a gbọ́dọ̀ ṣẹ́jú dédé ń tẹ́ni àṣì lọ. anabi sallallahu alayhi wa sallam ó fún ẹnìkan náà sọ́ọ́bà rẹ̀ ó fún ládùúgbò àkọ́kọ́ kó máa sìn nígbà tí ó bá sùn àdúrà náà gùn díẹ̀ àmọ́ ta fẹ́ ló ń bẹ́ẹ̀ ni pé anábí wọ́n parí ẹ̀ pé amantu bí kìtàbíkà bí kìtàbíkà lẹ́dí azalta wà bí nàbí kà lẹ́dí anzalta anábí wọ́n ní kéńtọ̀ òun tún dá padà gbà tó ń débi wà bí nàbí kà oníwà bí rasulika anábí ni mo sì ní ọ̀ka ní ọ̀ka a lè mọ ìyọ́sọ́jọ́sọ́ lọ òǹkà tani bá fún wa níbi ìjọsìn òǹkà níbi làgbọ́ a gbọ́dọ̀ ṣe jùlọ a sì gbọ́dọ̀ mú òǹkà fúnra wa a yé mú òǹkà fúnra wa àrífín ni àtìlẹ́ bẹ́sìn jẹ́ báwọn ànábì lòun òfin kankan lẹ̀ láì ṣàlàyé mo ní wọ́n ti wá rókà tiẹ̀ pàtó òun fún ọ ó lòun òfin kankan tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ lójú rí ọlọ́wọ́n ba òun òfin kan wọ́n ka láì ṣàlàyé tó wáyé pé nǹkan tí òkà tí wọ́n mú wáyé àárọ̀ ojú rí ọlọ́wọ́n ba látara ànábì ó sọ tó lòun ò gbàgbé àfikún sọ mo lọ tí wọ́n á rí tiẹ̀ tiẹ̀ ò sí ń bẹ̀rẹ̀ yóò fi kún un bàbá kírun tán a sì subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty three tán wá bèèrè lọ́wọ́ pé ta ló ní ká ṣe bẹ́ẹ̀ alánàbì ni ẹ̀sìn tó pèlẹ́ sínú àwọn tó wọ́n ṣe islam tó wọ́n ṣe nǹkan míì tó fẹ́ẹ́ dá lójú wa kí làwọn kó wọ́n ṣe ìranù sí kẹ́nìkan wá nígbà náà wọ́n ra òun mọ̀ ṣe thirty four á rí ẹ̀wòrán tá à ń kí àsùnbà àràkà méjì ni ọ̀gbọ̀rọ̀ kí mẹ́fà káńgbà náà èmi mẹ́fà ọ̀pọ̀rú ọ̀pọ̀rú ìbọ̀bẹ̀ jẹ́ èmi mẹ́fà mo kí ọyẹ kọ́nà lè gbà lọ́wọ́ mi bí o ti fún mi bí o bá ti sàn mí lẹ́sẹ̀ kò ní fìyà jẹ mí làákàyè nu làákàyè wọnú ẹ̀sìn ẹ̀rí ni gbogbo nǹkan táwọn fẹ́ fúnra wa gbogbo ọjọ́ nǹkan ní Muhammad ẹ wa wo n'i kálukú ló ti fúnra ẹ ló ń kà lọ lọ sí one thousand lọ yi ten thousand lọ sí láìláìlá one million irọ́ ni a Muhammad sallallahu alayhi wa sallam ló fi gbogbo nka tí ma ti ń ju ọgọrùn lọ sí nǹkan báyìí one eleven ọ̀tún kékeré sí tànàbí nọ́mbà tànàbí fáwọn láyé tó pọ̀ jù náà ní hundred sọ pé sáà ni kéèyàn sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ni. ara wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lójú ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ah, sáà farawa ànábì ni ànábì ti fún wọn ní èsì pé bẹ́ẹ̀ ni ẹ farawa mi nǹkan torí ẹ̀ràn mi nu. àwọn mẹ́ta kan lọ́lọ́ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n láwọn fẹ́ mọ́ bá ànábì ti ń sin lọ́wọ́ bá ń lé àwọn fẹ́ mọ irú àwọn ìjọsìn táwọn ànábì ń sin lé èyí tá a máa ṣe tájọ́ sí gbangba à ń pàdé ànábì èwo lòun sí ilé àwọn fẹ́ mọ̀ wọ́n délé wọn bá ànábì wọ́n bá àwọn ìyàwó rẹ̀ wọ́n á béèrè pé táwọn fẹ́ bi ànábì rè àwọn làwọn lè dáhùn rẹ̀ wọ́n á sọ gbogbo níta ànábì pátá ànábì mọ̀ sí pátá lé wọ́n sọ kọ́dà wọn bá rí pé ànábì àwọn bá wọn so bàtà. àwọn mẹ́ta wura wọn lójú fáka annahum taqalluha ay taqallu ibadati nabi sallallahu alayhi wa sallam. àwọn mẹ́ta wá wura wọn lójú níwò pé a àgbọ̀rọ̀ fọwọ́ ànábì ayna nahnu min rasul tálà wá wájú ànábì lakọ̀dì gúfìrà lọ́hù máa takọ́dà mamidan bí i wà máa ta akhar a lè farawa nábi torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tá nábi ṣẹ̀ pátá ọlọ́run ti foríjìn ìtí ẹ̀ṣẹ̀ ọlọ́run ti foríjìn a farawa ìṣẹ́ pé tá náà ń sọnu tá a bá ń sọ fún wọn náà pé má ṣe ju tá nábi ṣe lọ wọ́n ní sá ni àwọn ilé náà rìpítì ẹ̀ wọ́n ní sá àwọn ilé farawa nábi wọ́n dẹ̀ sọ orí sí táwọn ilé farawa lójú ẹsẹ̀ nìkan ní àmà àna èmi ń tèmi o àkúmùlẹ̀ ilà abàdà gbogbo òru mi ìmọ̀ fi fìlà ní ìnísinmi lóru bẹ́ẹ̀ bá gbọ́ pé ẹnìkan bẹ nísìn ọdún márùn-ún ní ogún ọdún rẹ̀ tí ò ti sinmi lóru kí lẹ́ pé ẹni wòlíì ọlọ́run ni ìdí yẹn fi ń jẹ́ wòlíì ọlọ́run súnà nẹ́bì ni. ìkẹta ní ẹ̀ẹ́kejì ní gbogbo ọ̀sán mi pátá àwẹ̀ ni mo fi pátánábì dé àwọn ìyàwó rẹ̀ fún lẹ́la bá rí pé àwọn báyìí wálé o àmọ́ tí wọ́n sọ rèé anábì ní ẹ̀pẹ̀rọ wa anábì ní kí ni wọ́n ń ṣe àwọn èèyàn máa ń sọ báyìí máa ń sọ báyìí anábì ní ntí bá ẹdúró lérí ti bá sọ fún yín ìwọ́tọ̀ ọlọ́mọ fi gbogbo ọjọ́ ayé yẹn fi la a ó lásìkò kọ́lá ọlọ́run àtọ́lọ́run pàmílẹ́ kúmílẹ́ ilá ilá kọ̀ lílà ni dèdè ntí báyọ̀ ni ọ̀yàn anábì correct yẹn ìwọ náà tọ́ lọ́mọ fi gbogbo ayé gbá gbogbo ọmọ fi gbáwẹ̀ ní ma ṣe bẹ́ẹ̀ kí lára bí sọ pẹ̀yìn ọmọ rọ́gìbá ń sùnà tí falẹ́sàmì nì dédé tí n bá mú wá fún yín tó jẹ́ súnà mi tí n bá lóyò tẹ́wọn lọ́rùn alẹ́bí ní kò sínú ọmọ lẹ́yìn mi o sún tó délé yìí gbogbo ń ta bá fẹ́ sí tó bá ti nídìí òun kà á fi kọ́ sí àní Muhammad sallallahu alayhi wa sallam kó lásìkò mọ́jàmá adóyìn àyín pẹ̀lú ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ àmọ́ tẹ̀síwájú lọ fáfà ní àwọn àtàfẹ́ gbìyànjú tàfẹ́ dásí tó yìí tó ń nídìí àwọn àtàdásí kó lè bá gùn dáadáa abẹ́fẹ́ béèrè béèrè àbí mọ̀ràn ẹ pè wá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi náà yayinu salam ali uthman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatu.